ẹ̀yin ọba olúwa ní kí ló dé tẹ̀ǹtẹ̀ ojú ìhun mọ́lẹ̀ olúwa lè ti ṣe olúwa ní pọ̀ ń fi yín jẹ oyè àwòdì ẹ ò lè gbádìí ẹ olúwa ló ń fi yín jẹ aṣojú òun fún àwọn ènìyàn tẹ́ jọba lé lórí olúwa ní ṣùgbọ́n dípò èyí ṣẹlẹ̀ ń ta ogún ìbí àwọn aráàlú yín síta olúwa lẹ́ẹ̀ wá dẹrú àwọn olóṣèlú àwọn olóṣèlú wa ń gbá yín sọ́tún wọ́n ń gbá yín sósì ẹ ti jẹ́ dòdò ẹnu yín ò lè sòdodo mọ́ olúwa lẹ́yìn ọba tẹ́ ẹ mọ òtítọ́ tẹ́ ẹ sọ ẹ̀yin ọba tẹ́ ẹ róòtọ́ ńlẹ̀ tẹ́ ẹ mọ ìgbésẹ̀ tó yẹ kí ẹ gbé tẹ́ ẹ gbé olúwa ló máa rọ̀ yín lóyè olúwa lẹ́yìn tẹ́ ẹ mọ tó yẹ kí ẹ ṣe tẹ́ ẹ ṣe olúwa lẹ́yìn ọba tó jẹ́ wípé wọ́n ti wọ́n wọ́n ti bribe yín wọ́n ti gbé nǹkan tí ẹ̀ka gbé fún yín fún yín ẹ má retí ìbínú àti ọwọ́ Olódùmarè Olúwa ní sọ fẹ́yìn ọba tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jẹ́wọ́ nínú ìrìn àjò tẹ́ ẹ rìn Olúwa ní wípé ẹ̀yin ọba wọ̀nyí kábíyèsí Olódùmarè Olúwa ní sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ yín ló ti gbàdé lórí ẹ̀ tẹ́ pé káńtáfìtì ọba lásán ni yín òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ yín ló ti rọ̀ lóyè ọ̀rẹ́dì olúwa tó ń sìn òun kàn ń retí pé báyà ẹ yí padà ẹ yí padà ẹ yí padà olúwa tẹ́ ẹ bá yí padà olúwa ló máa ṣe ìgbẹ̀yìn yín bíi ti sọ́ọ̀lù olúwa ló máa olúwa lọ́pọ̀lọpọ̀ yín lòun fi ṣẹ̀sìn bóun ti fi nebukadnesari ṣẹ̀sìn olúwa lọ́pọ̀lọpọ̀ yín ló máa jẹgba gẹ́gẹ́ bí ọba ẹrọ́dù ti jẹgba látọwọ́ áńgẹ́lì olúwa lẹ́yìn ọba ìlú wọ̀nyí olúwa lẹ́yìn fara ní ìlú yìí olúwa ní gbogbo olúwa ní pé ẹ ṣe tó yẹ ká ẹ ṣe gẹgẹ bí ọba olúwa ní ipò tó ń fi yín sí ẹ kájú ẹ olúwa lẹ kájú ipò olúwa ní tẹ́ bá kíyèsára tẹ́ ẹ tètè yí padà ẹ máa retí ọwọ́ òun olúwa níbi tó lágbára ẹ máa nira olúwa ní o pé àkókò yín ẹ̀yin ọba wọ̀nyí ó ti dùndún yín ti ńlá níwájú òun ọlọ́run olúwa ní olúwa ní tẹ́lẹ̀ wá kọ̀ tẹ́ ẹ̀ sojúṣe yín tẹ́ ẹ̀ ṣèpàdé bí orílẹ̀-èdè ṣe máa dára bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣèpàdé bí ayé ṣe máa nítumọ̀ olúwa ló máa bínú sí yín bó ń ti bínú sí farao olúwa ní ilé yín máa run olúwa ní ìlú yín máa olúwa ní ayé yín gangan ìdílé yín olúwa ní yóò jóná lúlú olúwa ní pé ò sì ní wọn ní gbúrò yín mọ́ lábẹ́ òrùn olúwa ní tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá yí padà tẹ́ ẹ ṣe tó olúwa rán yín tẹ́ ẹ ṣe ìfẹ́ ọlọ́run tẹ́ ẹ ṣe ìfẹ́ olódùmarè tẹ́pẹ́ inú ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ wà yẹn ló ń gùn yẹn agbára òkùnkùn yẹn lẹ́rọ pé ó gbé yín dépò yẹn àbí olúwa ní sẹ́rọ̀ pé agbára yẹn ló gbé yín débẹ̀ olúwa ní àbẹ̀rò pé owó tẹ́ gbélẹ̀ tán fífi ń jọba yẹn ló gbé yín débẹ̀ olúwa ní àbẹ̀rò wípé àwọn agbára tó òkùnkùn tẹ́ wà nínú ẹ̀ ló gbé yín lórí ipò yẹn olúwa ní kì í ṣe o olúwa ní kí n sọ fún yín pé kì í ṣe agbára yín o òun mọ̀ọ́mọ̀ fẹ́ kẹ́ ẹ dé ipò yẹn ni kẹ́ ẹ lè bá àtún ìlú ṣe ẹ wá débẹ̀ tán ẹ ń kọrin bámúbámú ni mo yóò mi ò mọ̀ kébi ń pọ́nmọ́ ẹnì kankan olúwa ló máa fẹ́ bí yan payín tẹ̀ bá yí padà olúwa lẹ́yìn ọba tẹ́ ẹ ṣàánú ẹ̀yin ọba ò dájú olúwa lẹ́yìn ọba tẹ́ ẹ dájú àwọn aráàlú yín olúwa lóun náà máa dájú yín tẹ̀ bá tètè yí padà olúwa ní kí n kìlọ̀ fún yín pé àkókò tó fún yín o torí pé ọlọ́run fẹ́ gbàjọba ọba àwọn fẹ́ máa jọba fúnra rẹ̀ olúwa ní kí n sọ fún yín pé kẹ́ ẹ yí padà kẹ́ ń bá rí ìbínú wọn ọlọ́run àlàáfíà ní fún yín.